إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد على وقفه الله سبحانه وتعالى أدر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوأني من إذا لقوا لكن صحيح البخاري كتاب البيوت باب في العقار وبر الأبل شرط الدين أتماليه قولان بكي الإمام البخاري عليه رحمة الله في وقته شرط العقار تجين التي أنت تجين وبر الملك tí a mọ̀ sí tí àwọn ní حدثنا موسى بن اسماعيل قال حدثنا ابو الواحد قال حدثنا ابو برده بن عبد الله قال سمعت ابا برده بن ابي موسى بن ابي رضي الله عنه قال أبو موسى العشاري رضي الله عنه وصى لكن قد نبوى محمد صلى الله عليه وسلم إذا نبوى صلى الله عليه وسلم مثال الشريف الصالح والجليد السور كمثل صاحب البيت وكيل الحداد لا يعدمك من صاحب المثل إما تشتريه أو تجد ريحه وكيل الحداد يحرق بدنك أو ثوبك أو تجد منه ريحا خليفة النبي صلى الله عليه وسلم أفوانيات الجوع البجق الجليل الصالح ẹni tí ó jẹ́ nílé téèyàn bá jókòó téèyàn bá ń téèyàn bá ṣe téèyàn mú ní onímọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àpèjúwe rẹ̀ wọ̀lẹ̀dẹ̀bí àtúwò àti oníjókòó olùbánijókòó tó jẹ́ níbi olùbánidámọ̀ràn tó jẹ́ níbi olùbárìn tó jẹ́ níbi àpèjúwe àwọn méjèèjì kàmáfẹ́lú sọ́hìlú nick ó dẹ̀ ẹgẹ́ bí ẹni tí ó ń ta lọ́fíndà mosque wakil al-haddad àti kíní awọ alágbẹ̀dẹ tí wọ́n máa fi ń fẹ́ iná àfáàní láyà àdámù kan ní fáàní ní ẹni tí ó ń ta lọ́fíńdà nùsì kò lè fò ẹ́ dárú lọ́dọ̀ rẹ̀ níta afẹ́ka yìí ìmá ń tẹ́sẹ̀ rí wa rí háwù ìsìlá kó ra lọ́fíńdà nùsì àlùmíkìkì kó rà lọ́dọ̀ ẹni tó ń ta tó bá wá ló wá tí rà á tó bá jókòó sọ́dọ̀ rẹ̀ tẹ̀lé lórí àwọ̀ òun máa gbóòórùn àdìrí títí lọ́dọ̀ rẹ̀ torí pé ẹni tó ń ta ló wà ọ̀dọ̀ ẹni tó ń ta ló wà lọ lé. tó bá lówó àti rà ó ṣàkéré jù ṣọ́ọ̀bù ẹ̀lú wà ibẹ̀ ló ń jókòó sí òun máa gbóòórùn àlìmúsì kì í bẹ́ẹ̀ wọ́n ní wàkílù hajjad ẹ wá rí bẹ́lò ní alágbẹ̀dẹ àbí goldsmith àbí silver smith ní bẹ́lò tí wọ́n ń lò tí alágbẹ̀dẹ ń lò tó bá jòkó sọ́dọ̀ rẹ̀ yóò rí kó bá dáná ó ṣe é ṣe kí iná yẹn padà ju ẹ lára kó fi iná yẹn kó fi ju ẹ lára àwòtáwò bá àbí kó ṣe pé aṣọ rẹ̀ ní iná rẹ̀ ó ràn tí aṣọ rẹ̀ aṣọ rẹ̀ ò bá jóná àbí iná ò kàn sí ẹ lára lọ́dọ̀ rẹ̀ ní tó kéré jù òun tẹ́jìd àwọn tẹ́jìd ní orí hankọ́mìtà ó gbóòrùn burúkú lọ́dọ̀ rẹ̀ tó bá ti jòkó ti alágbẹ̀dẹ àbò jòkó ti gosmi ìkíní awọ tán fi ń ṣe tán fi ń fẹ́ náà tí àwọn olóyìnbó ń pè ní bellows tó bá jòkó síbẹ̀ ó ṣe é ṣe kó fẹ́ iná lù ẹ́ tí ó ràn aṣọ rẹ̀ àbí tí ó na ara rẹ èyí tó wọ́ọ̀tù dúró ṣùgbọ́n èyí tó kéré jù ń bẹ́ òun pé tó bá jókòó tì àwọn nǹkan tí fi sí ẹ nímú òórùn tó ní láìpẹ́ unlike ìgbà tó jókòó tì ẹni tí òun ta àlùmíjìkì ìgbà tó jókòó tì ẹni tó ń ta tó bá rówó alhamdulillah nínú ẹgbà wá ní ìmà ẹ̀yìn ọ̀díyàkà ìsílà kó fún ẹ tó bá ra lọ́wọ́ rẹ̀ yóò bú ẹ tí ó bá wá bú ẹ tó jókòó ní ó sì mọ gidi tí wà gbọ́ lọ́dọ̀ rẹ̀ muhammad sallallahu alaihi wa ó sọ̀tẹ́ni tó láti kó mọ gbóòórùn burúkú ló wá ó túmọ̀ sí pé gbìyànjú láti jòkó sí èèyàn gidi anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó nọ̀rọ̀ ẹ̀kan ó ní almaru aladini khalili falyanzur ahadukum man yukhali ọmọ ènìyàn yóò máa bẹ ẹ̀sìn àti ìwà ẹni tó ń bá rìn kí n kálukú yín kó wo ẹni tí òwò máa bá ń kó má ṣe pé yóò wà influence pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká pé almaru man ọmọ ènìyàn yóò máa bẹ pẹ̀lú ẹni tí ó bá nífẹ̀ẹ́ so lókùjọ́ wípé agbọ́dọ̀ gbìyànjú ká ní ọ̀rẹ́ gidi ẹni tí ó influence wa positively tó ṣe tó ta bá ń bá ṣe alìsíámà ó dà ní òun ṣe ní tí a bá ń bá ṣe tí ó máa bà alìsíámà wa jẹ́ tí ó máa bà ayé wa jẹ́ èmi tí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam tó emphasize ọ̀rọ̀ yìí dé ó sọ ń lọ́rọ̀ rẹ̀ kan ó ní la tusahib illa mu'mina wa la ya'kul ta'amaka illa taqi

so ìgbà ní ẹ̀mí lè fẹ́ sàárẹ̀ tí ó fẹ́ fàdíọ̀jìọ̀ níbi nǹkan ẹ̀mí lè fẹ́ ṣiṣẹ́ aburú kan ṣùgbọ́n bí ẹ̀mí yẹn bá rí ẹ̀mí ní tí ó kún lọ́wọ́ lórí dáadáa tí ó trẹ́ńtìn rẹ̀ yóò fi yẹn ṣe kí ni yóò fi gbàgbára nítorí mo fẹ́ ṣe nǹkan kan tí ó da látara pé pressure kan wà títí ojú ṣùgbọ́n nǹkan yẹn ò ṣùgbọ́n mi ti ń rọ̀ èmi mi ti ń tì sí pé kí n ṣe mo wá ní ọ̀rẹ́ kan tó ṣe wípé òun náà jó olùpáyọ̀ ọlọ́run ọba òun yóò sọ pé ọ̀rẹ́ má ṣe kí ní yìí o má sí ibi ọlọ́run ọba o kìlí yóò da o kìlí yóò da o èmi mi tó ti ń lẹ̀ yẹn tó ti ń kọ́lẹ̀ látara pé mo rẹ́ ni tí ó ń pè mí padà yóò wúlò fún mi. ṣùgbọ́n ká kéèyàn kéèyàn lẹ́ni tí èèyàn bá rí ẹ̀yìn kọ́lẹ̀ òun tí wọ́n fi ń kún pé à ẹ̀ẹ́dẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀kìní kẹ̀kẹ́ kẹmọ́ra wọn so eléyìí ló máa affecti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe wípé ihun tí ò bẹ́sìn mú tó ṣe wípé ordinarily ká ní tí wọ́n rí èèyàn gidi tó ṣe wípé yóò ṣe wá àti fún wọn tí ó ràn wọn létí wọn bá má kú sí nǹkan ẹ̀ ṣùgbọ́n ẹni tó ń bá ń ẹni tó ṣe wípé yóò máa tì wọ́n lọ sí nǹkan tí ó dání so yóò wá lọ rọ́ọ̀lù nǹkan tó ṣe wípé kò yẹ kó ṣe sọ̀rọ̀ jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó emphasize ní bọ́lá ọba náà ṣe emphasize ní fún wa sọlá wa subhanahu wa ta'ala ní yàrá ìgbẹ́lẹ̀ yìí náà ó ń takúlá òkú ní ma sọ́ọ́ bí tí ọlọ́run ní mo pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀páyọ̀ lọ́wọ́ ìtọ́lọ́wọ́n bá ní ẹ̀ṣẹ̀ ṣe tó ní ẹ̀jìnà sí ẹ̀jìnà sí ẹ máa ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olódodo níbi ìmọ̀ẹ́nì ìsìláàmù tí wọ́n kéré ẹ má bá wọn tó ṣe orí kéré ìsìláàmù gbojúgbojú ni wọ́n ń ṣe ẹ má ṣe pẹ̀lú àwọn mùnáfíkì ẹ ṣe pẹ̀lú àwọn tí wọ́n dúró déédéé eléyìí jẹ́ ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa muhammad sallallahu alayhi wa sallam ó fún wa ní àpèjúwe yìí lórí wípé ẹni tó jẹ́ ní ire tóun náà ń bẹ́ ní ire wọ́n jọ influence ara wọn positively ẹni tí òun bá lè jẹ́ níbi tó ń bẹ́ níbi rìn jọ influence ara wọn negatively tí ń bá wá jẹ́ ní tó lọ ń bẹ́ níbi so there is no doubt nǹkan yóò padà dé tí ó nílapa lára rẹ̀ so anábì sallallahu alaihi wasallam sọ eléyìí fún wa ipe masalu ìgbèrí ti parí àpèjúwe olùbájòkó orí wàlẹ̀lẹ̀ ti tó àti olùbájòkó bí kàmátàlì pàhìlì mẹ́sì ó rà gẹ́gẹ́ bí ẹni tó ń ta wọ̀kírí hajjá àti bẹ́lò tí alágbẹ̀dẹ ń lò tó fi ń fẹ́ iná láyà àdáhùkà ní ìpọ̀rọ̀ ìbìnrin ẹni tí ó ń ta ní títí láyà àdáhùkà kò lè ní sí ẹ nǹkan lọ́dọ̀ rẹ̀ ìmá tẹ́ṣẹ́ rí ìdílà rà lọ́wọ́ rẹ̀ àwòtẹ́jú lórí àwọn àbíkó gbóòórùn ní títí lọ́dọ̀ rẹ̀ nínú ẹgbàá ìmọ̀ ìyọ̀fíyàkà ìtìrà kó fún ẹ yàní ìmọ̀ ìyọ̀fíyàkà ìtìrà kí ó fún ẹ àbí kó ṣe pé kí ni kó rà lọ́wọ́ rẹ̀ àbí kí ogóòrùn tó dá lọ́wọ́ rẹ̀ wakílù haddad bẹ́lú alágbẹ̀dẹ èyí ò yóò padà ju aṣọ rẹ̀ ń jọ̀kan ara rẹ̀ gangan awọ ara rẹ̀ àbí aṣọ rẹ̀ àwọn tẹ́jìlú nínú ríhá kọlìta àbí kí o gbó orin burúkú lọ́dọ̀ rẹ̀ sọ̀wọ́n apá àtọ́kúnwá ìgbé eléyìí sọ wípé a jìnà sí àwọn onídíjá àárí kọ́ńbẹ́ bá ṣe gbọ́dọ̀ jìnà sí ẹlẹ́ṣẹ̀ làájínà sí kí ni ẹlẹ́bọ làájínà sí oníbíbí àwọn ìṣẹ́nu tó ṣe pé à ń bá ṣe àti tó bá ṣe pé àwa ní àníyàn wípé abẹ́ influence wọn lókù gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ti ṣe so ìgbé abẹ́ tó wọ́n síbi òdodo abẹ́ influence wọn positively ṣùgbọ́n kó ṣe pé àwa làá wà influence àbọ̀rọ̀ṣọ́ra fẹni tí kò lè influence ẹni tó níwà burúkú lọ́wọ́ positively ìwà ọwọ́ tiẹ̀ tó jẹ́wà dáadáa kò lè jẹ́ kó ní ìlapa lára ẹni tí ó da ìpìlẹ̀ ní pé kó yẹra fún ìpìlẹ̀ ní kó yẹra fún ṣùgbọ́n tó bá rí kó lè ṣiṣẹ́ lára rẹ̀ tí ó fi di ẹni rẹ̀ tí ó fi ju ìwà burúkú rẹ̀ lẹ̀ tí èjù dídí rẹ̀ lẹ̀ tí èjù ṣírkì rẹ̀ lẹ̀ so eléyìí iṣẹ́ olóore eléyìí tí àwọn ànábí ọlọ́run ọba àti àwọn afá ìṣáájú àwọn afá súnmọ̀ tí wọ́n ṣe lórí àwọn èèyàn ṣùgbọ́n tí wọ́n bá ti rí pé ẹni ibi lẹ́nu yìí èèyàn rí pé kèbèrè lẹ́nu yìí ẹlẹ́bọ ni ẹni yìí onídíríà ni òun náà dẹ̀ ní mission mission ní pé kí ni òun fẹ́ pààyàn wọ níbi tó ń wà ní àgbọ̀dẹ̀ ìdìbò pẹ̀lú wọn a gbọ́dọ̀ ṣe pẹ̀lú wọn gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ti ṣe fẹ́yìn sokotakora wọn mọ́jòkótó ní bíbíà àti ìjòkótó ní bíbíà tẹ̀lá níyàn pé kí ni o fẹ́ kọ̀rẹ́tì ẹ̀ tó bá ti pẹ́ ní tó lè kọ̀rẹ́tì ní eléyìí kò takora wọn so àwọn ní àṣàṣe jùlọ nígbà yẹn àwọn ní àṣàṣe jùlọ nígbà yẹn ẹlòmí ò ní bíbíà tí èèbá yára ẹ̀ jẹ́ gbogbo nǹkan tó bá gbé wá ni ó máa gbà ní compromise tí èdè sin ara ẹ̀rú islam lórí sí mi ẹlòmí ààrẹ ní ánímọ́ bo ní bíbí àti rárá so regardless of inú bíbí àti oríṣe regardless of inú òun gangan ṣẹ́ni tó ṣe pé yóò gbà wá àti tó bá rí pé a ti wá àti fóun aró apàkíyèsí ẹ̀ abẹ́ni tó ṣe pé ó jẹ́ alágídí nínú bíbí àti oríṣe so ẹni tó jẹ́ lágídí nínú bíbíà tó ṣe tí ò ní gbà wá àti ẹ̀sìn ń sọ kò ń ṣẹni tó ń ṣe bíbíà tó ṣe é pé tó bá rẹni tí ó pàkíyèsí ẹ yóò ju tọwọ́ rẹ̀ lẹ̀ tó tàbá sọ yí ó kó yẹn náà sínú ó túmọ̀ sí pé kí ni àníṣe ọlọ́run bá jẹ́ ní torí pé tá a bá wo àwọn èèyàn lọ àárẹ̀ ni tó ń ṣe bíbíà àbí àbífẹ́ rẹ ni tí kò ṣe bíbíà kan kékeré ó lè tóbi ó lè kéré ṣùgbọ́n kókó ní pẹ́ni tó ń ṣe bíbí àyè ṣẹni tí ó gbà wá àti ní tó bá rí wá sí ẹni tó ń ṣe ṣírkù yìí ṣẹni tí ó gbà wá àti ní tó bá rí wá sí ẹni tó níwà bí lọ́wọ́ yìí bóyá ó mu tí ó ń ṣe dìnnà ń ta tẹ́tẹ́ àti bí ọbẹ̀ lọ ṣẹni tó kúta bá bá sọ̀rọ̀ yóò dùn tọwọ́ rẹ̀ lẹ́yìn àbẹ́ni tó ṣe rí pé kò tí ń tó lè sọ kò ní dùn tọwọ́ rẹ̀ ní fáàtì tó wá ṣe pẹ́ni tí ó dùn tọwọ́ rẹ̀ lẹ́yìn àwọn tí ó yẹ ká súnmọ́ ni tó bá ti pẹ́ ní tó gbẹ̀ngàn fún ẹ fẹ́ fà wá sí ibi tí òun wà nínú aburú ni ẹni tó yẹ ká ní ìrìnàjò pétépété tá a gbọ́dọ̀ ṣe tí wọ́n ń pè ní àdúrú àlùmíkọ́rì òun ni ká ikọ́ tiẹ̀ nítorí àǹfààní ara wa nítorí ká má ba náà bí lùtí ìmáàmù Bukhari alayhi rahmatullah ni wọ́n ti mú ilé wa òun ti lára aṣẹ́ gidi òun ni kéèyàn máa ta pẹ̀fíù iṣẹ́ gidi ni ẹni tó ń ta pẹ̀fíù àánú ti ní oníṣẹ́ lọ́wọ́ lára nǹkan tí àwọn èèyàn ìṣúwájú ṣe náà nígbà rẹ̀ tó ń ta àlùmí tó ń ta àlùmí sì ti mú wọn so àbí àwọn pẹ̀fíù míì náà náà àlùmí sì ní àwọn afáàdé kó yé wa ibi tí wọ́n ti máa ń ẹranko kan wọ́n ń pè ní gazali ààrẹ ni wọ́n ti mọ ẹni tí yóò bá ń pè ní bíyà bí ebi àbí nǹkan kan so níbi ìdodo rẹ̀ òun ni kìíní bí ẹ̀jẹ̀ ó ti kó jọ tó bá yá nǹkan yìí ó padà jábọ́ so tó bá jábọ́ yóò kúrò ní ẹ̀jẹ̀ yóò padà wá di nǹkan tí ó ní òórùn tó dáa so ó máa transform kúrò níbi ẹ̀jẹ̀ tó kójọ yóò di nǹkan ní so eléyìí àwọn ni wọ́n ń pè ní ìjẹ̀hálà nínú àlùfẹ́kọ̀ọ́ Islam òun ni kí can transform láti nǹkan kan sí nǹkan ní ó lè jẹ́ pé nǹkan transform láti nǹkan tó jẹ́ haram àbí nájì bọ́ síbi nǹkan tó ṣe wípé yóò di halal àbí kó jẹ́ nǹkan tó jẹ́ fáyọ̀ tó máa tọ̀wọ́n àtúndúwe wà tẹ lára rẹ̀ ní ìtànsọ yìí so ló ṣe pé ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ lè ní nílẹ̀ ẹ̀gbin ni so ẹ̀jẹ̀ ẹ̀gbin ṣùgbọ́n nǹkan yẹn ni ó padà transform kúrò ní ẹ̀jẹ̀ tí ó padà di nǹkan olóorun tí ó lo ìgbàgbé tí wọ́n ti mú lọ́fíńdà ìlú ti kéde so àwọn ìṣúwájú lò ó ànágbọ́n Muhammad Allah ọ̀bá lò ó so ẹni tó wọ́n ń ṣe bísínẹ́sì irú nǹkan báyìí bísínẹ́sì tó jẹ́ bísínẹ́sì halali òní bísínẹ́sì yẹn ní ìpìlẹ̀ bísínẹ́sì tó jẹ́ halali so lára àwọn nǹkan tí èèyàn lè máa ṣe níṣẹ́ yìí wàá rí pé alimami Bukhari alayhi rahmatullah wọ́n mú oríṣiríṣi àwọn ẹṣẹ́ tí èèyàn lè ṣe wọ́n mú wá tó ṣe yí pé ẹ̀sìn kò takò àbíkálẹ́sì tó dé encourage kúrẹ́yà tẹ̀sí alìmọ̀ṣe bẹ́ẹ̀ náà ni iṣẹ́ alágbẹ̀dẹ kò sọ pé a lè ṣe iṣẹ́ kófí a lè ṣe ṣùgbọ́n òórùn tí ó jáde lọ́dọ̀ alágbẹ̀dẹ túrùkì ní bẹ́lò rẹ̀ bẹ́lò ní òun ní katanikọ̀ so òun ni àpèjú tó kàn mú wá ṣùgbọ́n iṣẹ́ yẹn fún rẹ̀ iṣẹ́ tí yẹn lè ṣe èèyàn lè jẹ́ goslitch ó lè jẹ́ kínúpe black meat ní alágbẹ̀dẹ ó lè jẹ́ òfin kan tí ó burú mẹ́ ètò ẹni tó gba àwọn iṣẹ́ yìí iṣẹ́ tí ó yẹ ìṣe aláàbí tí èèyàn bá ṣe oṣù tí èèyàn ṣe báàbù bíkẹ́ ìhàjá lẹ́yìn alimami Bukhari wọn mú ṣáptà ní wàá òun náà ni ẹni tí a ń pè ní kọ́pà látara kọ́fí òun ni tí yorùbá ń pè ní ìdégò láyé jọ wọn a máa fi kíní bí ìwo láti lè fi gba ẹ̀jẹ̀ dúdú kúrò lára láti lè jẹ́ kí ẹni tí wọ́n gba ẹ̀jẹ̀ dúdú kúrò lára èyí kó lè ní àlàáfíà níbi àwọn ibi tí ó bá ti ń rí ìnira anabuwa muhammad sallallahu alaihi wasallam ṣe bákan náà hadithi wa tó encourage àwọn mùsùlùmí pé kí a máa ṣe ṣùgbọ́n ẹni tó fẹ́ ṣe fún yàn ó gbọ́dọ̀ jẹni tó mọ̀ ń pa rẹ̀ torí pé òun náà bí bàtà muhammad sallallahu alaihi wasallam sọ yìí pé man taqabbaba wàlám yọ̀ọ̀dà ní òtẹ́ bọ́ǹfọ̀wọ̀ láàrin gbogbo ẹni tí ó bá lóun sí ti àwọn èèyàn tí ó dẹ̀ kì í ṣe wípé àwọn mọ̀ lẹ́ni tí ó mọ̀ ń pa ìtọ́jú àwọn èèyàn pàwọ̀ ọ̀gáàrí ẹniyàn yóò wà responsible fún so ló jẹ́ pé ọ̀rọ̀ medicine àbí medication kò ń ṣe nǹkan tí a sọ wípé àwọn èèyàn ó kàn máa ṣe ẹni àwọn ké mọ́ èyí tá ń pè ní alternative medicine bí orthodox medicine bó ṣe jẹ́ nǹkan tó ṣe pé ẹni tí ò bá mọ̀ ń pẹ́ kò yẹ kó dá sí òun náà ni ìtàn ń pè ní alternative eh, medicine bẹ́ẹ̀ ni òun náà ṣe rí ẹni tí kò mọ̀ ń pa rẹ̀ òun náà gbọ́dọ̀ rẹ̀ dání tó bá ti lè lóun tí ìyàwó rẹ kọ mẹ́rin oògùn fún yàn tí nǹkan ẹ̀ bá yíwọ́ so òfin ẹ̀sìn ní wípé wọ́n á ó dẹ̀rọ̀ ṣùgbọ́n síbò fún nǹkan yẹn pẹ̀lú náà ní òun ṣe ìdáhùn báwọn èèyàn ṣó mọ̀ ń pa rẹ̀ ṣó kọ́ ń pa rẹ̀ kóró bá mọ̀ ń pa rẹ̀ tó o bá ṣe é tó ṣe kébi tí ò yẹ kí èèyàn ti gbé kiri lẹ́yìn ló ti gbé tó ló ń fẹ́ fẹ́ ẹ̀jẹ̀ yóò wà bí wọn bí tó bá escape láyé bí kò lè escape lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala so torí pé nǹkan tó ní ìkéyàn mọ̀ ń pa rẹ̀ ni ọ̀rọ̀ ìtọ́jú ara ìtọ́jú ara bí ìtọ́jú ẹ̀mí bó ṣe ní ìkéyàn mọ̀ ń pa rẹ̀ kó tó ló ń tọ́jú ẹ̀mí bẹ́ẹ̀ náà ni ìtọ́jú ara náà ní ìkéyàn mọ̀ ń pa rẹ̀ kótó di pé kíni èèyàn ló ara so alhajjan kí ẹ fi ṣiṣẹ́ yẹn bó ti ẹ̀ jẹ́ pé anabisọ́lá àtàlám kò encourage pé kéèyàn mú un níṣẹ́ ṣùgbọ́n kò ń ṣe kó gba àdàmú pátápátá ṣùgbọ́n kó encourage iṣẹ́ yẹn ṣùgbọ́n iṣẹ́ tó wà pàdé síbò kéèyàn ló fi ń jẹun anabisọ́lá àlùmọ̀sálá. وإنقريه حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن حميد عن أنس بن مالك رضي الله عنه قال حجم أبو طيبة رسول الله صلى الله عليه وسلم فأمر الله بصاع من تمر وني أبو طيبة أشهر إجامة fún òjíṣẹ́ ọlọ́run ọba sọlọ́bá àtàlà tó túnmọ̀ sí pé òjíṣẹ́ ọlọ́run ọba òun náà máa ṣàárẹ̀ bí àwọn èèyàn yóò ṣe máa ṣàárẹ̀ kódà náà sọ láti jẹ́ ká mọ̀ wípé tí bí ibà tí kankan bá mú òun àbó mú bí àwọn ànábì ọlọ́run ó lè jẹ́ bí ìlọ́po ti wá owó ní ìlera ẹ̀rọ sì jẹ́ máa wọn àwọn ní mánì tó jù ti wá lọ sáńdé ti gbé àdánwò ọlọ́wọ́ ọba tó ló jẹ́ pé bí mánì yẹn bá ṣe strong yìí sí òun náà ni àdánwò rẹ̀ yóò ṣe strong yìí tòtò bá ṣe kí ìrìn jẹ́bi tó ṣe pé ó lé ń bí ẹ̀sìn rẹ̀ àti tí mánì rẹ̀ lé àdánwò rẹ̀ ó ṣe kí ni yóò tóbi ṣùgbọ́n torí pé mánì rẹ̀ yẹn ó lé ó ga yóò lè wò sáńdì àdánwò yẹn ẹni tó ṣe ń pé máa nì bí ẹ kéré dèédé orí máa nì náà làdánwò tí wọ́n fi kàn so ní tí ò ní ju dèédé tó náà lè wò sáńdì lọ bí ìgbà tó ṣe pé a fẹ́ fún àwọn èèyàn ló ń jẹ agbébi ráìsì balẹ̀ nísìn ọmọ ọdún méjì tó fẹ́ jẹ ráìsì àti àgbàlagbà ọmọ 20 years ní wẹ́jẹ̀ ráìtì bèbè kan náà kọ́lá máa bù fún àwọn méjèèjì ṣùgbọ́n ìkíní kejì wọn tó bá jẹ́ wọn á yó ìdébi yóò jẹ tí èyó òun kọ́ ilé yóò jẹ tí èyó ṣùgbọ́n tá a bá ń káwọ ráìtì tá bù fún ráìtì ti àgbàlagbà yìí ó pọ̀ ju tọmọ ìkéré yìí lọ ṣùgbọ́n yóò lu àwọn méjèèjì bẹ́ẹ̀ ni tá bá ń káwọ àdánwò tí àwọn ẹni ọlọ́run máa ń rí pàtàkì jùlọ àwọn ànábì ọlọ́wọ́n ọba àdánwò wọn máa ń tóbi ju àdánwò àwọn tó ṣe pé wọ́n ń ṣànábì ọlọ́wọ́n ọba àbáwọn tó ṣe pé ipò wọn kéré tuntun ọlọ́ èyí ó mọ ògbó abíyé lẹ́nu bọ̀bẹ́ni tí àdánwò kékeré kan bí àdánwò yẹn bí ó ṣe rí lára tiẹ̀ kékeré tó kan yẹn bẹ́ẹ̀ náà ní ńlá tó kan àwọn ẹni ọlọ́run yẹn àbí tó kan àwọn ànábì ọlọ́run ọba pàtàkì jùlọ bẹ́ẹ̀ náà bí ó ṣe lára wọn sọ gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad sallallahu alaihi Wasallam sallam bó ṣe sọ sọ anábọ̀lá náà máa ní àwọn nǹkan míì tí ó wà rántí pé kí òun náà ṣe pìjáàmà àmọ́ ṣe pìjáàmà ó tún wá rẹkọmẹ́ǹdì ẹ̀ in fact àlìsí kan bẹ torí Jibril alayhi salatu wa salam sọ pé ya Muhammad rẹ Muhammad mur ummataka bi pìjáàmà sọ fún àwọn ìjọ rẹ kan máa ṣe pìjáàmà lónìí àwọn èèyàn ti modernize e. èyí tán fi ń fi bí ìwò ṣe láyé jọun so ó ti ní bá ṣe ń ṣe láyé jọun wọ́n máa fa ẹ̀jẹ̀ ní tó ṣe pé ẹ̀jẹ̀ tán ń fà pẹ̀lẹ́ nìyẹn ó lè kó sí ẹnu ẹni tó ṣe wípé ó ń fa tí ò bá ṣọ́ra tẹ́ làwọn ló fi ní hadith tó sọ pé afara alhaji wal mahjur ẹni tó ń ṣe dáhùn fún àtẹni tó ń ṣe fún yẹn àwọn méjèèjì àwẹ̀ wọn ti já so wọ́n ní àníṣọ́lá àtúnláńsọ ọ̀rọ̀ yẹn torí pé ó ṣe é ṣe kó ṣe pẹ́ ní tí ó ń fa kí nǹkan yẹn lọ bá fi lọ́fún so torí náà ẹni tí ó ń gbà rẹ̀ kó mọ́ ló ṣe ìdáná fún yẹn ìyẹn nígbà yẹn tó ṣe kókè wọn a máa fà á pẹ̀lú kiri tẹ́lẹ̀ni tó ṣe mú ó lè ṣe fún tán kí a rẹ̀ wí kó mọ́ kọ̀tínú ààwẹ̀ tí ó ń gbà ṣùgbọ́n lẹ́yìn tó tẹ̀wọ̀n tó bá ṣe wípé ẹni yẹn tó bá ṣe ìdámọ̀ fún tí ò bá ti ní wíkìn rẹ̀ kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ bí ìgbà tó ṣe pé èèyàn ń donéètì ẹ̀jẹ̀ rí ẹni tán fa pàǹtì ẹ̀jẹ̀ kan lára rẹ̀ tó ó ṣe ló ń fẹ́ gbá rẹ̀ tó bí ìgbà tó ṣe pé kí ni ó fẹ́ mọ rí ti láìpọ̀ ẹ̀ ni so ẹ̀já náà bóun ò bá tiẹ̀ tó yẹn ó súnmọ́ díẹ̀ tòrò jẹ́ pé ẹni tó ní tó ṣe ìjámà tó ní ẹsẹ́ títí àti ṣe ìjámà ní day time so kí ẹni yẹn kó mọ́ gbààwẹ̀ òun nìkan tí ó dá fún kó san àwẹ̀ yẹn padà so ṣùgbọ́n anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbàtí arákùnrin tó ṣe ìjámà fún ní Abu Tayba yìí anábì sallallahu alaihi wasallam fún ní sọ́ọ̀rù dàbí dùn kan وأمر أهله أن يخففوا من خراجه بكنا أنبان سوي أنشيشة ẹrú tó ṣe kó fẹ́ túrẹ̀ lókó ẹrú ni so ó máa san karaj yóò lọ ṣiṣẹ́ tí ó fún àwọn ọ̀gá rẹ̀ ní bíá pàtẹ́ntèjì kan bẹ́ anẹ́sọ̀lá àtàwọn tó wọn pé kí wọ́n ṣe nǹkan ní fúfú fún tàbí tí tí ó máa fún wọn lórí owó iṣẹ́ tó bá ṣe kan ti ikú ọmọdé kí owó yẹn pọ̀ so ṣùgbọ́n ní sọ̀lá àtọ́lá kò encourage kánú ṣiṣẹ́ yẹn so ló jẹ́ pé hadith ní tí ó tún wá lẹ́yìn rẹ̀ láti ọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma أني احتجم النبي صلى الله عليه وسلم أنا بشهدامه wọ́n á kọ lẹ́rù àjámọ́wò ó fún ẹni tó ṣe ìjámọ̀ fún òfun olówó òfun olíǹkan bí á dàbí dùn náà ló fún kọlọ̀kánà haramun lẹ́bí ọ̀fẹ́ yìí abdullahi abbas ní ká ní pé haramu ní kí ẹni tó ṣe ìjámọ̀ kí ó gba owó anábì sọlọ́lá ọ̀sán kò ní fún ṣùgbọ́n bí wọ́n sọ láàtọ̀ sọ pé آه، مهر آه، الحجان انتي هم بعضوا الحجان تعطيت ان تمشي الجامع نفس الله صلى الله عليه وسلم انتي وقاني سو اقوى تبسطي تبسطي اني كي هو مفروض او قحب الحجان يسمى يعني؟ ètò jẹ́ kàbíyèsí ní tí ó dá bákan náà sámánì kẹ́lì ànábì ní kàtà ajá fún yàn ànábì ní kàbíyèsí ní máàrú bàrí iṣẹ́ aṣẹ́wó kóbìnrin máa tábẹ́ rẹ̀ jẹun ànábì sọ̀rọ̀ àbálá ní kàbíyèsí ní so máàrú bàrí kàbíyèsí قصد الحجام خبيث بكنا آه ثمن الكلب هو جا خبيث anábì lo kàbíìsì fún mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n undoubtedly owó aṣẹ́wó obìnrin tó tabẹ́ rẹ̀ jẹ́ undoubtedly haramu nìyẹn so kúùsù ti jẹ́ kúùsù bí haramu ni ṣùgbọ́n kápìl àjàn ẹni tó ṣe pé ẹni ti jẹ́ àtàrà kó ṣe ìjánà fún àwọn èèyàn lójú àwọn afáàní torí pé àrẹ́sọ̀lá àtàlámù fi bẹ́ẹ̀ encourage ẹ̀ lójú kó pè ní khabir bákan náà owó ajá àníṣọ́lá àtàǹkè ní khabir so ṣùgbọ́n sáàbà ẹni tí yóò fún wa lájá táa fẹ́ fi dẹ́dẹ́ àbí ajá táa fẹ́ fi sọ nǹkan oko àbí ajá táa fẹ́ fi sọ nǹkan ọ̀sìn ààrẹ ni yóò fún wa torí pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀sìn aláwọ̀wá láti lo ajá fún wọn ṣíṣọ́ nǹkan oko nǹkan ọ̀sìn ìlú dẹ́dẹ́ ẹ̀sìn aláwọ̀wá láti lo ajá fún wọn ṣùgbọ́n yàtọ̀ sí yẹn anybody tó bá ń kíkọ ajá anábì sọ̀rọ̀ ni yóò máa dínkù níbi iṣẹ́ ẹni yẹn kàrọ́ọ̀tì gbogbo lójúmọ́ níbi iṣẹ́ olè rẹ̀ so bákan náà irú èèyàn bẹ́ẹ̀ ilé rẹ̀ àwọn màláìkò ní ọ̀gbọ̀dà bí màláìkà láàánú tó máa ṣàdúrà fún yẹn tó máa bẹ̀ lọ́wọ́ fún yẹn wọn ní wọ ìwúlé èèyàn bẹ́ẹ̀ ṣọ́dọ̀ pé ajá tó mú ajá tó ṣe wípé ẹ̀sìn gbà wọlé ni ó fi ń dẹdẹ àbí ó fi ń ṣọ́ nǹkan oko àbí ó fi ń ṣọ́ nǹkan ọ̀sìn àwọn àbá wọ́n ní kárí pé èèyàn tún bẹ ní agbègbè tó ṣe wípé insecurity ó pọ̀ ń bẹ so tí ẹ̀sìn bá aláwọ̀ wa pé a lè fi ajá ṣọ́ nǹkan ọ̀sìn so yẹ ká lè fi ajá ṣọ́ ẹ̀mí èèyàn náà ká fi ajá ṣọ́ ẹ̀mí èèyàn ṣe lè ọ̀rọ̀ tí ó òun náà ni irú ilé ṣùgbọ́n ilé ṣe pé kò ní àdọ́tíkéṣàn funfun funfun ajá láti lè máa sọ wípé òun kífò ajá ọkàn ló láìpì bẹ́ẹ̀ so wọ́n ti pè pé léwu máa fẹ́ẹ̀tì iṣẹ́ ládàá rẹ̀ bí tèrọ ọ̀tọ̀ sùn ní ó máa dínkù bí iṣẹ́ ládàá rẹ̀ lójoojúmọ́ kọ́lọ́mọba kí ó ṣàánú wa so kí la fẹ́ lè gbélé òní pé láwọn iṣẹ́ kan tó ṣe ike àbí àwọn kẹkẹ́yàn ń tà kan fèṣìkí àníṣọ́lá àtàlá púpọ̀ fún wa lára rẹ̀ ọ̀hún ní kálàǹkà olóngbò ẹ̀sìn kò gbà wọlé kálàǹkà olóngbò àníṣọ́lá àtàlá náà àǹtàmẹ́ni tí náà ó kọ owó olóngbò kálàǹkà kí ẹni tó ń ta ní kó ń ta olóngbò àbóǹtajá so ẹni tó bá ní ajá àbí irú olóngbò tó bá ní ó yẹ kó pọ́n ènìyàn lọ́fẹ̀ẹ́ ni kó pọ́n ènìyàn lọ́fẹ̀ẹ́ ká lè lò fún nǹkan tí wọ́n fẹ́ lò fún ṣùgbọ́n ẹni tó fẹ́ lò ó tí ò bá rẹni tí ó fún lọ́fẹ̀ẹ́ ńkọ́ ó ti wá ó níbi olóńgbò kò rẹni tí ó fún lólóńgbò lọ́fẹ̀ẹ́ kò rẹni tí ó fún lájá lọ́fẹ̀ẹ́ sọ eléyìí àwọn àgbà wọn á ní èèyàn lè rà lè gbọ́rú rà nítorí kí ni làlúrí pẹ̀lú pẹ̀lú ẹni tó wà pàmí sínú fún yàn láti lórí ṣùgbọ́n ààrẹ ni tí ó fúnni lọ́fẹ̀ẹ́ àtẹni tí yóò ta fún yàn so àásanwó òun ló ní ẹ̀ṣẹ̀ òun ló ní ẹ̀ṣẹ̀ so àti bí ọ̀rọ̀ alhajjan bá ti lọ síbi ilé alhajjan ẹni tó ń ṣe kọ́pìn fún àwọn èèyàn iṣẹ́ yẹn kò ń ṣiṣẹ́ tẹ́sìn rírí encourage máa lè pè ní haram torí wípé anábì sallallahu alaihi wasallam ó ṣe kọ́pì ẹ̀tí encourage ká ṣe kọ́pì ṣùgbọ́n ká máa fi jẹun òun lè ti discourage ẹni wá wá ń ṣe tó wá ṣe pé tó fi ń jẹun yẹn kọ́ àáfù lówó náà àáfù lówó torí náà anábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀fun Abu Tayba wọ́n fún lówó hijama tí wọ́n ṣe ọkùnlò ìjámà tí wọ́n ṣe náà hadithi tí ó tẹ̀lé léjì báàbù tìjára fi ma yíkọ̀rọ̀ olóòsùgbò lè rí jálé wọ́n nìta sábà tó ní ṣe pẹ̀lú ìmáta nǹkan tí ẹ̀sìn kórìíra tí ọkùnrin àbóbìnrin kan máa wọ̀. so alimami bukari alayhi rahmatullah wọ́n ní hajjátana adam qala hajjátana Shu'ba qala hajjátana abubakar bin hamd an salim bin abdullah bin umar an abi abdullah wa umar radiyallahu anhuma kọ́lọ̀n bá wáyé ní kí wọ́n àti bàbá rẹ̀ kọ́lá arsala nabiyyu sallallahu alayhi wa sallam ila umar radiyallahu anhu bi hullati haririn ó ní àlẹ́ sallallahu alayhi wa sallam ó fi aṣọ àríyìn kan up and down àlẹ́ sallallahu alayhi wa sallam ó fi ránṣẹ́ sí umar níjọ́ kan àwòtíyàrá àbí èyí tó jẹ́ ti yàrá tó ṣe pé ó ní àwọn nǹkan ní tí ó fi ṣe àríyí ó ní lára fara'aha aléwù anábi wá rí tí ó mọ́ rú wọn jọka faqala inni lam urti biha ilayka litalbasaha anábi ní rẹ̀ ó mọ́ rú aṣọ àríyí tí mo sẹ́ndì ẹ̀ wọ́n ṣe pé mo sẹ́ndì ẹ̀ sí ẹ kí wọ gangan lè wọ̀ ọ́ innama yalbasuha man la khalaqa lahu ẹni tí máa ń wọrú ilé inú àwọn ọkùnrin ẹni tó ṣe pé kò nípìn nínú orí ọlọ́wọ́n ọba tó bá dijọ́ ń gbébi àkìyàmù ni innama bàátù ilayka ìtẹ̀sẹ̀ǹtì àbíhà yàní tẹ̀lé àhà rídì tí mo fi fẹ́ǹdẹ̀ ẹ̀kẹ́ wípé kò lè ta kò lè ṣe kí kò pẹ̀lú owó rẹ̀ kó lè ta kó ṣàǹfààní pẹ̀lú owó rẹ̀ níbi tí mo fi tẹ́ǹdì ẹ̀tẹ̀ so ó túmọ̀ sí wípé ọkùnrin lè máa ta àwọn kankan míì tó ṣe pé ó wà tàbí síbò fún obìnrin láti máa lò tó jẹ́ pé nǹkan yẹn tó wà peculiar fáwọn obìnrin kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tí ó bá ti kọjá àlà níbi ètò ń nísìn kí ọkùnrin máa ta àwọn darí ẹ̀sán obìnrin tó tàkẹ̀tù tó tàkẹ̀tù ṣùgbọ́n kò ń ṣe wípé yóò ní kóbìnrin kan wá òun ní ẹ̀ẹ́dùkan sátìrì máa lọ yẹ̀wò tó bá mu àbí kò bá mu so kó máa ta bra àwọn obìnrin ṣé haram ni kò ń ṣe haram ni ṣùgbọ́n kó níbi kan bẹ tó rí òun fi lẹ́nu kìíní tí wọ́n lè ti máa lọ ìyàwó ṣe báyìí wọn ní àbí kò ṣe báyìí wọn so kò gbọ́dọ̀ ṣe irú nǹkan bẹ́ẹ̀ àwọn obìnrin ò dẹ̀ gbọ́dọ̀ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ kan tí mo gbà lérò obìnrin ò gbọ́dọ̀ máa wọ bìkan tọkùnrin lòun fi kalẹ̀ nínú ṣọ́ọ̀bù wọn láti máa lọ tẹ́ẹ̀kì àwọn nǹkan tí wọ́n rà bí àwọn tó ní ṣe pẹ̀lú bí wọ́n bá wí ẹ̀ nǹkan kàmára wọn ṣó ó bá wọn àbí ó bá wọn eléyìí lára àwọn àdánwò tí àwọn obìnrin bá lónìí yẹn àwọn obìnrin mùsùlùmí náà ti kó sí kódà àwọn tí wọ́n ń lo jìbáàbù ní ìkósí nǹkan ìlú ọkùnrin kó kà ti tàn yín pé ẹ̀wù níbi kan tó ń filẹ̀ tẹ́tí lè yá wọn ẹ̀ mọ̀ bóyá ìdí kámẹ́rà wà ń tó ṣe pé òun gangan fún ẹ̀ ní aláníyàn burúkú ni ọ̀tọ̀ ni tí ó mọ̀ ń mọ̀ máa so kò ń ṣe àwọn nǹkan ẹni haram ṣùgbọ́n àwọn nǹkan ní tí wọ́n so mọ́ bẹ́ẹ̀ tí wọ́n so mọ́ nǹkan ẹ̀yẹn ẹ̀wọ̀n níbi kan tán lè máa yẹ owó ni ṣó wà òkè àbí kó wà òkè bẹ́ẹ̀ ni ìdí kamẹ́rà wà ń bẹ́ bí ò sí kamẹ́rà ń bẹ́ ẹlòmí lè wa wọn gbọ́dọ̀ kẹ́dẹ̀ wà kí á fún pàǹtẹ̀ owó wọn pàtàkì ọlọ́wọ́n ọba ó pàtàkì owó wọn so ló jẹ́ pé tábà wọ alukoran tẹ́ni ọlọ́wọ́n ọba discourse àwọn ọ̀rọ̀ yìí báwọn obìnrin ṣe gbọ́dọ̀ múra ṣùgbọ́n tó ń ṣe ní láàánú lónìí ò ní pé ẹ̀rọ obìnrin ní ìdán tó ń borí àbó ń bojú tó bá délé onílé òkúta rẹ̀ yọ nìkan wulẹ̀ ó ti yọ nìkan wulẹ̀ bí pàtàkì pẹ́ntẹ̀ ẹ jẹ́ nira fún ọ̀pọ̀ ẹni tó lọ bá ń lé ó lè wọlé in tí ò yẹ kó yóò rí ojú tó ló ń bó ń ta òun ló ti gbé lọ lórí ilé tó ṣí nìkan gúnlẹ̀ sọ fún ẹ lòmí gan ó lè yọ jáàbù lórí gan yóò ṣe bá wọn àti obìnrin làwọn jọ wà papọ̀ ń sìn ó mọ nǹkan tí ó lè ṣẹlẹ̀ so kí la fẹ́ ló ń belé yìí kò ní wípé ọkùnrin ń ta aṣọ obìnrin kọ́ ní iṣu kò sí pọ́blẹ́mù bẹ́ẹ̀ ẹ̀rẹ́ sọ láàbá ń sọ fún ọ̀rọ̀ jọlá pé aṣọ àríyìí tí mo tẹ́ǹdì tẹ́ torí pọ́kùnrin ìgbọ́rọ̀ wọ aṣọ àríyìí ẹ̀rẹ́ sọ láàbá mú góòlù dání àti àríyìí ó ní ìlànà tìhìn aláàrin fún àwọn obìnrin wọn sọkùnrin kò lè ṣe kíni kò lè wọ góòlù kò lè wọ góòlù òrùka góòlù bẹ́ẹ̀ kò lè wọ ṣébi góòlù kò lè wọ yẹ́rì bí góòlù kò tí ẹ̀ lè wọ yẹ́rì tẹ́lẹ̀ náà kò lè wọ ṣébi tẹ́lẹ̀ náà òrùka ló lè wọ ṣùgbọ́n òrùka ìgbọ̀rọ̀ jẹ́ góòlù ó lè wọ òrùka tí bá ó lè wọ òrùka bí wa so èyí tó jẹ́ góòdù ọkùnrin ò gbọ́dọ̀ wọ́ kó ló fi ń ṣẹ̀ṣọ́ so aago góòdù kò lè wọ́ ṣùgbọ́n ṣe yẹn túmọ̀ sí pé kò lè ta aago góòdù ó túmọ̀ sí pé kò lè ta òrùka góòdù ṣé mo lè ta ṣé ìgbé ó lè ta torí pé àwọn nǹkan obìnrin lè wọ̀ wọn ṣùgbọ́n àwọn nǹkan tó máa mú ẹni ah, tí ò bẹ́sìn mu wá òun ni tó gbọ́dọ̀ avoid so anamtọ́lá àfẹ́lá ó yá ń fa ní aṣọ àríyìn wọ́n pé kó fún Umaru náà bẹ́ so Umaru wo pé ó fi aṣọ tó fún yìí kó ń jẹ́kí ni kó máa lo òun sọ di ìdárò àti rìdá gẹ́bí tí amọ̀páwọn alárúbáwá ni wọn arú rúmọ́tálẹ̀ wọn arú ìrúmókè náà ní àwọn ọkùnrin nígbà tí àwọn alálàájì bá ń múra tó ń bá wo bẹ́ẹ̀ díẹ̀ ànábì wá rí lára ànábì ní eléyìí àwọn ọkùnrin tí wọ́n nípinnu orí ọlọ́run ọba tó wà jọ́ níbi alkiyama náà wọ́n ń wọrú eléyìí so ìka yẹn sí ìfúnmọ́ rẹ̀ pé ẹ̀rẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí mi kí ń wọ́ ànábì ní sẹ́ǹdì ẹ̀ sí ẹ̀ wọ́ ṣùgbọ́n mo sẹ́ǹdì ẹ̀ sí ẹ̀ lè ṣàǹfààní pẹ̀lú ẹni ó lè ta kó mẹ́kì owó látara ẹni àwọn obìnrin wọ́n lè wọ̀ na lára àwọn àjíkì ní wà tó kó mọ́rọ̀ jọláwọ́ àmì ó tẹ́ǹdẹ̀ tí ọmọ ìyá rẹ̀ kan tó jẹ́ kéfè yìí maka so eléyìí àwọn àfá mi pa tó kí nǹkan bí lè jẹ́ haramu fún musulmi bọ̀ kó jẹ́ aláàlì fún kéfè yìí torí sọ fún àwọn apá àmọ́wọn àpèjúwe kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀ tó ṣe pé a lè rí nǹkan ní tó ṣe kó lè lọ fún kéfèrè ọ̀kúnmọ́ lọ fún mùsùlùmí tó lè lọ fún kéfèrè bọ̀tẹ́ pé mùsùlùmí ni kò ní lọ fún mùsùlùmí nítorí ẹni tó fẹ́ obìnrin christian lápèjúwe ó fẹ́ christian adẹ̀mọ̀ wípé tí obìnrin bá parí nǹkan oṣù

obìnrin mùsùlùmí máa wẹ ìwẹ̀ jànáàbà tó bá parí ẹtí ọkọ bábá aláṣepọ̀ àbí kó wẹ ìwẹ̀ áìdì tó bá parí nǹkan oṣù ó yẹ kí ẹbìnrin tó jẹ́ kírísítẹ́nì tí mùsùlùmí fẹ́ ó yẹ kóun náà ṣe kàn ẹ́ kọ̀ọ̀kan lórí ṣùgbọ́n àwọn àbá mi ní in tó apply sí mùsùlùmí ó lè máa apply sí kéfì so eléyìí táwọn àbá àpá láàrin ara wọn ni. kò jẹ́ bí àmì òṣìṣẹ́ so insha Allah ààbẹ̀ alúgbìwà subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh Thank you. Nam ìdílé náà ní ìdílé náà bá mi ní ìmọ̀ ìṣòro tó tọ́ tó kó nà rẹ̀ lọ́wọ́ nígbà tó rẹ̀ láyé. Ṣé ìwé ìlú ní ìjọba bàtà ní àwọn àbá lórí ọ̀rọ̀ pẹ̀lú tó fẹ́ kíkẹ́ ní ìyàwó tó bá aláṣepọ̀. Ipe ọ̀ràn ẹ̀yàn ní kí kírísítẹ́nì wẹ́wẹ́ jànáàbà àbí kírísítẹ́nì ni obìnrin tó jẹ́yàwó fún èèyàn tó parí nǹkan oṣù ṣe dandan ní kó wẹ̀ àìjì alẹ́nu àwọn àfóòkò lórí ẹ̀ àkọ́kọ́ tabalẹ́nu àwọn àfóòkò lórí nǹkan à ń sọ fún wa nítorí kákàmọ́ sọ gbólóhùn kan ìpele ìrìn ká mú so that a máa mọ̀ wípé ẹlòmíì ní mi ò ó lè wájá pé nǹkan ló wà wíyá ìgbà mí ilẹ̀ ní ó lè jẹ́ pé ní tó ń sọ òun gan ò mọ èyí tó ń sọ pé wà wérí àbẹ eléyìí ń jọ bí ẹni kó ní wéjì yìí náà ń jọ bí ẹni kó ní wéjì á máa ṣẹlẹ̀ láàrin àwọn afá dáadáa alimami ìlú kọrẹ̀tì ẹtún lè ní kọ́ọ̀bà tí tún jò oúnjọ́ ní iṣẹ́ tún wo ẹ̀rí apákejì nípa àwọn ilé náà ṣe fi ọ̀rọ̀ náà rí so ẹmarapa ni ma sọ nǹkan tẹ́lẹ̀ o tún lè sọ nǹkan mi kò ń ṣe bó ṣe fẹ́ẹ́nu kọ́ ó lè mọ́jẹ lára àwọn onífẹ́ẹ́nu ṣùgbọ́n bí nǹkan yẹn ṣe ń àbíẹ̀sì òyìnbó jẹ́ pé àwọn ìlú mi ń bẹ báyẹn tó ṣe wípé níta lè gbìyànjú ẹ̀ náà ní ní ọ̀rọ̀ méjì wà lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n èyí tí èmi mú lélẹ̀ yìí èyí tó tẹ̀wọ̀n lọ́kàn mi torí pé ni ó ṣe é ṣe kéèyàn tún tún nǹkan yẹn wò lọ́jọ́ iwájú ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lé kókó lórí rẹ̀ àti fẹ́ tún wò padà àbí mú pòsíṣàn mi ó máa ṣòro fún yàn torí ọ̀pọ̀lọpọ̀ ní ènìyàn tí èèyàn bá ti lé koko lórí nǹkan àti sọ pé tí mo lé koko lórí yẹn kò kọ̀rẹ́tì mọ́ ó máa ń ṣòro fún yẹn ó máa ń ní ìdí sincerity tó lágbára bọ́ọ̀ tí ó máa wo pé òun máa wà embarrassed tóun bá sọ tó yàtọ̀ sí tóun sọ lánàá ṣùgbọ́n nígbà tí èèyàn bá ti wo pé kejì ìṣù yìí ìṣù tó ṣe pé kìláàfù tó ń láàrin àwọn àfáà àìkú ẹni tó ń láàrin àwọn àfáà lórí ọ̀rọ̀ yìí kìláàfó wà kọ̀wé yìí ni kìláàfó síríọ́sì ni ṣùgbọ́n tó tẹ̀wọ̀n lọ́kàn mi tó bá ti padà sọ fún àwọn èèyàn wípé eléyìí mo mú níjọ́ kejì àbí lọ́dún kejì àbí lọ́dún kẹwàá kò sẹ́ni tó máa bú ẹ̀ torí pé ọmọ ò lé kókó lórí rẹ̀ nígbà yẹn so èyí tó wáyé ká lè kókó wọn la máa ń lè kókó mọ́ òní kí n tó ṣe pé ẹni tó sọ ìtó yàtọ̀ sí ìsọkúsọ ló sọ kò lẹ́nu irú yún agbọ́dọ̀ lé kókó mọ́ ṣùgbọ́n ìlú pẹ́ni tó ń sọ náà ní pọ́ìntì tó lágbára tó ṣe pé ìwọ gangan tó ń sọ tó yàtọ̀ sí tó ń sọ ó ṣe é ṣe kó dọ̀la tó sọ tó ń sọ ṣùgbọ́n tó bá ti wá lé kókó ránù lórí rẹ̀ lónìí ilé kókó tó lé kókó yẹn ni ò ní gbẹ́jẹ́ kó o tún wù wọ́n kò ń ṣe pé torí pé nǹkan yẹn ò ní wéètì kan so afa gbọ́dọ̀ avoid irú nǹkan bẹ́ẹ̀ ọmọ tí ó gbọ́dọ̀ avoid irú nǹkan bẹ́ẹ̀ so ìyẹn pàtàkì so iṣu yìí ní ti iṣu tó ṣe pé ìyẹn ọ̀rọ̀ ṣé yóò wẹ̀ jànáàbà kò wẹ̀ jànáàbà so ọ̀rọ̀ tó ṣe wípé kò tí ẹ̀rí ká sọ wípé ó gẹ náà wípé ká sọ pé kí ah, á ẹ bá fẹ́ obìnrin mùsùlùmí ó gbọ́dọ̀ wẹ̀ jànáàbà ó dẹ̀ gbọ́dọ̀ wẹ̀ ìwẹ̀ áìsì tó bá pure nígbà tó bá ṣáyé tó ní ìdẹni tó wà lábẹ́ mi tẹ̀lé ìyàwó mi náà ni the christian ni ṣùgbọ́n ìyàwó mi ni so ṣé kò a ní sọ pé kó wẹ jànáàbà ó túmọ̀ sí pé màá máa bẹ́ni tí ó wẹ jànáàbà láṣepọ̀ ẹni tí ó ti ń wẹ ìwẹ haid màá máa bá láṣepọ̀ so ìyá fẹ́ máa dàbí ẹni wípé nǹkan yìí ó tẹ̀wọ̀n ni wọ́n tẹ́ bá tún wo ní agbègbè ní ìwípé bọ́ àtúrọ kò ní ṣe mùsùlùmí lẹ́yìn kò ní ṣe mùsùlùmí lẹ́yìn so ó láwọn nǹkan míì tó dé tójú òfin títí wọn so tọ́wọ́n bá yọ̀ǹda fún wa ibi òkè a lè ṣe ìbọn náà ló gbófin yìí kalẹ̀ so nígbà tó gbélé kalẹ̀ àá lò yẹn ló ṣe gbé kalẹ̀ so eléyìí àá lò eléyìí bí ó ṣe gbé kalẹ̀ ní ti bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́yàwó wa tóun jẹ́ kírísítẹ́nì lápẹjú àbójẹ́ jù kò lè gbógun wa àwọn alóòrẹ̀ lè jẹ́ kí ni a ló gbógun rẹ̀ ìyàwó wa dẹ̀ ni ìpìlẹ̀ rẹ̀ ní pé kí ni ìyàwó máa jẹ́ ogún ọkọ ogójogún ìyàwó so issue ni issue tó ṣe ní pé ó wà complex lẹ́nu àwọn àpótí kúrẹ́rẹ́ so yẹn jẹ́ agbègbè kan ẹni tó fẹ́ lọ fẹ́ kírísítẹ́nì àbúfẹ́fẹ́ júù níyàwó ó gbọ́dọ̀ rú dáadáa tó tó torí bọ̀ ó gbọ́dọ̀ rú dáadáa wọ́n wá ṣe pé adùn pa àkànfẹ́ bóbìnrin láṣepọ̀ òun ni ó ṣe wá táàbù sọ pé kírísítẹ́nì lókùtà afẹ́fẹ́ yẹ̀wò táàbù sọ pé júù lókùtà afẹ́fẹ́ yẹ̀wò torí pé ẹni tó bá ṣe é ó ní àwọn nǹkan bí tó so mọ́ ó kọjọ́ ọ̀rọ̀ adùn ó kọjọ́ ọ̀rọ̀ adùn bẹ́ẹ̀ ni àsọ pé haramu ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe láláàlú lópin ìgbà tí ò bá ti fi ń ṣe oníranú obìnrin ẹ̀kan èèyàn náà súnmọ́ lọ́nà tí ò tọ́ ó ti lóní ìdìnà o so ìwọ ni fún wa láti fẹ́rù kírísítẹ́nì bẹ́ẹ̀ ìwọ ni fún wa láti fẹ́rù jù bẹ́ẹ̀ àfi tó bá túbá kúrò ní ìdènà tó ṣe yẹn òun ìdìtẹ́nu eh, lè tó apply fún obìnrin mùsùlùmí náà ló apply bí òun náà nípa agbègbè kékeré ó gbọdọ̀ jẹ́ ní tó wà mú sọ́nà ẹni tó wà chéèjì tí ó ṣẹlẹ̀ tó ń ṣe ìdìnà òun so ọba àkọ́kọ́ kí a fẹ́ obìnrin bẹ́ẹ̀ tá a fi ṣe ìyàwó ẹ̀sìn rẹ̀ kò ju ẹ̀sìn ẹlẹ̀ ṣùgbọ́n fífẹ́ táwa fẹ́ a fẹ́ fi pè wọnú ìsìlámù náà àpapọ̀ pé fẹ́ gbádùn ààrẹ ó tún fẹ́ fi pè wọnú ìsìlámù so definitely àwọn ọmọ tó bá bí èèyàn náà fi yàmà ní kọ̀ǹtúrò lórí àwọn ọmọ gẹ́gẹ́ bí òfin ọlọ́pàá bá pé àrùjálù qawwamuna 'ala an-nisa so àwa ni a máa ní kọ̀ǹtúrò but ọkùnrin mélòó ló ní control lórí ìyàwó tó fẹ́ ló ní control lórí ọmọ tí ìyàwó yìí bí fún so yóò wá rí pé ìyàwó yìí yóò máa bẹ lábẹ́ ọkùnrin yẹn tí ò bá gbé ọkùnrin yẹn lọ́nu christianity tọkùnrin bá lóun ṣe ìrẹ́sìn ń ṣe kò gbóhùn lọ sínú christianity àwọn ọmọ tó bí fún ètò súnmọ́ ní pé kókó ọlọ́run christianity àbí kan fún wọn mọ́wọ́ bóyá méjì ẹyọ kan yóò tẹ̀lé ọkọ méjì ẹyọ kan yóò tẹ̀lé ìyàwó so ọkùnrin yẹn máa rojọ́ nǹkan yẹn tó bá di yóò gbẹ̀dẹ̀ àríyánu torí pé àtọ́ rẹ̀ òun nìkan yẹn sẹ́ńtọ̀ kó mu ní ẹ̀mí àti ṣiṣẹ́ lórí ìyàwó tó ń bá fẹ́ tó jẹ́ kristẹni àbí ọmọ tí ó bí fóun láti mọ́jẹ́ kí wọ́n sọnù kó mọ́ tíráyé o torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala oníwọ̀mọ̀ yẹn fún mi iman ọ̀pọ̀ tábù bọ̀ àmọ́ ẹni tó bá lọ ṣe kékeré pẹ̀lú iman ìṣẹ̀lẹ̀ ti bàjẹ́ o ìyẹlẹ́ ìgbà tán wọn bá subhanahu wa ta'ala sọ pé a lè fẹ́ àwọn tán fún tíra ṣíwájú wa ètò òfin parí ẹ̀ òun ni ta kàyé so eléyìí jẹ́ àfikún lórí ọ̀rọ̀ yẹn so kákan náà wo agbègbè wípé ṣe yóò wẹ̀ jẹ̀nàbà kò wẹ̀ jẹ̀nàbà ṣe yóò wẹ̀ ètò ìgbẹ̀lẹ̀ yẹn pa ojú ètò ìlọ́wọ́ láwà rẹ̀. Náà tí bá sálámà sí wa, sálámà sí wa. so kí ni nǹkan tí a fi dáàmú padà in tí anábi sallallahu alaihi wasallam tó sọ olùkẹ́ tí wọ́n lè bá ṣẹlẹ̀ kí a sọ wípé wà á lẹ́yìn wà á lẹ́yìn kí ló kọ̀ tó sọ pé ká sọ pé wà á lẹ́yìn orí pé àwọn ìyàwó bí lásìkò anábi sallallahu alaihi wasallam àwọn míì máa láwọn sálámà báwọn mùsùlùmí ṣùgbọ́n ìtàn ń sọ ní àbámu àtàmù àlejò àtàmù ìtumọ̀ rẹ̀ ní alimọ́wùjì so àtàmù àlejò dàbí ikú kó máa jẹ́ tiẹ̀ ẹlòmí ó sọ ìkànnì wọn ó ti sọ sanabi sọ̀rọ̀ bá àtàlámù aisha jókòó anabi náà jókòó wà lóhùn sálámù wà sọ àtàmù àlejò yá àdàlùkọ́sùn ìkókó máa jẹ́ kí ẹ ìrẹ́ àbúrú kọ́sùn anábì gbọ́ nǹkan tó sọ anábì kan sọ pé wà alẹ́ yìí kó máa bá wọ̀ náà kò sọ pé wà alẹ́ kan sáàmù ó kàn ní wà alẹ́ yìí kó máa bá ìwọ náà àìṣọ́ rọ́jọ́ bá ń gbà tí òun gbọ́ yẹn ara ta òun sọ pé kí ni wà alẹ́ kan sáàmù wà lánàá tù ikhwata al-qiradati wal-khanazir kí ikú kó máa bẹ bákan náà ìgbéjìnà sí kí ọlọ́run ọba kó máa jẹ́ tiẹ̀ ẹ̀yin ọmọ ọ̀bọ ẹ̀yin ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ yìí ṣebí ń táwọn arò ní pé àníṣọ́ aláàbá máa sọ wípé a òkúṣẹ́ ògbádùn tó ṣe yẹn àníṣọ́ aláàbá sọ fún wípé yà Aisha èrè Aisha عليك بالرفق شد لبلا فإن الله رفيق الله سبحانه وتعالى أوبا بلبلا يحب الرفق قل نفسي بلبلا قل يا أخي الجنوب أه بكة صلي أنا جمشي ونوب وأنت تقولي في بلد so kí la fẹ́ lò ń bèrè òun ni pé wàhálẹ́kì òun ni the best tó bá ṣe pé assalamu alayka àbí alaykum ló sọ fún wa wà alaykum ti ṣiṣẹ́ tó bá ṣe pé assalamu alayka ló sọ wà alaykum ti ṣiṣẹ́ so ẹni tí à ń dá òtù pé ṣó pálámọ̀ ti wà dáadáa ẹ ṣé nǹkan gidi ló sọ àbí nǹkan burúkú ló sọ sábàjú ní wà èyí tó bá gbọ́n méjèèjì kí ó máa jẹ́ tiẹ̀ anẹ́sọ̀lá ti lẹ̀ sọ pé ọlọ́run ti gba ìpè tiwọn lórí wa ṣùgbọ́n ìtawà bá ṣe fún wọn yóò gbà lórí wọn àwọn àpọ̀ àwárò wọ́n ní ká ní pé a bá ṣú ẹ̀ pé ẹni tí ó kìí ṣe mùsùlùmí yẹn àtàlámù àlékún ló sọ ó sọ tó klẹ̀ táwa náà lè sọ pé wà àlékún sàlá sọ èyí tó tẹ̀wọ̀n kò ní pé bẹ́ẹ̀ ni a ti sọ torí pé àwọn tánàbí ní ká sọ wà lè fún onírídì torí pé wọ́n ń sọ àwọn kan sọ dáadáa ní wọn tó bá ní kókẹni tó sọ fún àyè ó sọ dáadáa àti ṣe kí ni sọ wà lè fún islam kò ní ìdí kó ẹ sọ pé wà lè ka islam kò ní ìdí kó sọ ẹ̀ sọ sílá kó sọ wà lè ọ́ kó sọ wà lè fún islam kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wà wallahu a'lam wọ́n eh, ti ka àwọn ìyá yẹn lọ́rọ̀ àti sọ̀rọ̀ lórí léjì nínú lẹ́kṣọ́rì ó ní pé káṣe wá àti fún àwọn èèyàn ìtàní muhammad sallallahu alaihi wa sallam wà ní kápákí tí àwọn èèyàn ìtàní sallallahu alaihi wa sallam wà ní sókè yẹn sọ wípé owó nìkan lòun fẹ́ dá dúró òun ní báwọn èèyàn ṣe òun ṣe dáwà àdúsọ̀lá àfọláńtì anábìsọ̀ pé almomin lẹ́rí yóò hálì tó náà wà yẹ́ sílò àdáhàbárùn خير المؤمن الذي لا يخالف الناس ولا ولا يسبق على ظهره ìgbìlì tó ń bá àwọn èèyàn ṣe tó dẹ̀ máa ń gbà mọ́ra àwọn sùtásọ̀ kanáwà ní nǹkan òun pẹ́sọ́nálì ó lóore ju mùsùlùmí tó ṣe rí pé kò ń bá àwọn èèyàn ṣe lọ tí ò lè ṣe sùúrù pẹ̀lú àwọn fi kan òun pẹ́sọ́nálì sẹlòmíì kò gbàwọ̀ sáré gbàwọ̀ sí ẹsẹ̀kẹsẹ̀ ó máa fi bẹ́ẹ̀ ni dáwà tá à ń ṣe yìí ni dáwà tó káwọn èèyàn fi wọ̀ sí ìwà ni kan fi lọ wá ọlọ́run bá sọ fún àwọn ọ̀dà yìí sọ ni so ibi ẹ̀ máa gbọ́ látọ̀dọ̀ àwọn ìlérí àwọn mùsùlùkún àwọn tààfún kíra ẹ̀ máa gbọ́ lọ́dọ̀ wọn adẹ́nkẹ́tì rọ̀ sùtá tó pọ̀ lẹ́ẹ̀ máa rí fún wọn sọ̀rọ̀. وإن تصبروا وتتقوا شوف ما تهلاش السوء تلي قاي ولنظر فإن ذلك من عزم الأمور إليه دارا wọn كتوشو تي ẹni determination dáadáa ni so ẹ̀sìn tá à ń ṣe yìí súnà tá a ń ṣe ara wọn kò sí kọ̀ọ̀kan lọ́dọ̀ àwọn yìí ẹ̀kọ́ á lè gbàwọ̀ sí yẹn mọ́ra olóògbé tí ò ní àwọn àlọ́ so kí àwọn òkòkè àdìgbọ́n òkùnfẹ́ ní ká ṣe ilé ìyá ọ̀sùn náà so èmi nìkan náà bẹ́ẹ̀ máa dá lọ nǹkan kan wọn àwọn ẹbí kí ló yẹ fi jọ àwọn ànábì ọlọ́run ọba kí ló yẹ fi jọ àwọn ẹni ìṣíwájú òfin so nìkan ló kàn wà ládùúgbò rẹ̀ nínú akọ̀ọ̀rọ̀ akúwọ́nú lé rẹ̀ á jáde kò sí pé bóyá hmm, èyí ó bá àwọn èèyàn ṣe ṣùgbọ́n tí tíyàn bá ti ń bá èèyàn ṣe tíyàn rí pé ó fẹ́ àfẹ́kì ẹ̀sìn èèyàn common sense ni wípé má bẹ̀ẹ̀ ẹ̀sìn ẹrú láti lè fi yọ anybody nínú common sense nìyẹn lórúkọ àti mo bá ṣe yìí ni wọ́n ń fà mí lọ síbi tí ó takò tàbẹ́sọ̀lá àgbọ́lá so wọ́n á ní àwọn ìsọpẹ́ ni tí ó ń ṣe sùúrù lórí ọ̀sùtá àwọn èèyàn ẹ̀ irú yìí nǹkan náà sọ sùtá tó ń sọ ni sùtá tó ní ṣe pẹ̀lú partner interest ti tiẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ olè compromise partner interest ti wọn ni ṣùgbọ́n ẹ̀sìn yóò wá mú àwọn nǹkan tí òjò máa ran yóò mọ̀ wọn so nǹkan tó bá wọn àfẹ́tì ẹ̀sìn wa àájìnà sí nísìnyàn rí pé àwọn ẹlẹ́gbẹ́ kan ni wọ́n kóra wọn jọ nìkan tí wọ́n yanu kalẹ̀ bí kìnìún tó ń wá ẹran tí ó jẹ wọ́n lánàá bí ní kí yá máa bá àwọn èèyàn ṣe ojú wọn ti bí ẹjẹ súyà wọ́n ti ba ti ẹjẹ́ wọ́n ti ba ti ẹjẹ́ wọ́n bá rí pàwọn eléyìí wọ́n ń ṣe bíbí àkọ̀ọ̀kan ṣùgbọ́n innocent ni wọ́n intention òye wọn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa níbi ẹlòmí iṣẹ́ àwọn bídíà oríṣiríṣi ní tó ṣe pé èyí tí wọ́n mọ̀ ni wọ́n ń ṣe tó náà bàbá yẹn ní ti àbáwọn ẹ̀yà yẹn solution kò ní pé kò avoid you pé ní pé alùsùnà lè ní alùsùnà tí wọ́n bá jáde ìta ló máa jọ wá àti fún wọn àwọn bídíà kan gbé dání yẹn ìta ló máa gbà lọ́wọ́ wọn tó lè gbà lọ́wọ́ náà ló ń sá fún wọn so definitely tó bá sá fún wọn àwọn oníbíbíà tí wọ́n ń ṣì wọ́n lọ́nà ẹ̀ náà náà máa kọ̀tínú tó irú àwọn ìyá ẹ̀nà ìwọ náà wọ abówó ṣe súnmọ́ wọn náà tí wà á fi ẹ̀sìn yé wọn ó lè máa jẹ́ pé ìhun máa ra àwọn wọ̀sí díẹ̀díẹ̀ so èèyàn á fẹ́ láti dá mára náà ní orúkọ kí ní orúkọ pé èèyàn tẹ́lẹ̀ fẹ́ ní súnmọ́ èèyàn wà lẹ́yìn tó ṣe pé tó ń bẹ lọ́wọ́ wọn lèèyàn fẹ́ gbà àtolówó ni ó àtẹni tí olówó ni ó bó ṣe pé kí ni jẹ́ kó rí pé tó ń bẹ lọ́wọ́ òun kọ́ ló wà áfà gáídáǹsì ẹ̀ wà áfà so kò lẹ́bí àárín ẹ̀ṣẹ̀ jẹ́ wọn lára ẹ̀. Thank you náà lè bèèrè kwẹ́ṣùn lọ́wọ́ ìmọ́mù tó ń ṣe kúrúbà ní ọjọ́ jùmọ́ bẹ́ẹ̀ ni a lè bèèrè ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí ó wà advisable kò ṣe pé gbà tó bá ń ṣe kúrúbà lọ́wọ́ ní àmà náwọ́ so yóò padà di question and answer so <laughs> èrò ẹ̀ la fẹ́ kí ni ìṣòro bọ̀táwọn kẹ̀yẹ bá wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n pé tí ó bèèrè èèyàn ẹni nígbà tí níbi náà níbi orí ààbò ìrújúmọ̀ ara jẹ́ kí ní kò ṣe question and answer segment Thank you. náà ìbéèrè wípé ẹni tí ó fẹ́yàwó so wọ́n dẹ̀ ti gbéra wọn sílé wọ́n ti ń ṣe tọkọtaya lọ bí wọ́n ti ń bímọ gan ó padà wà lọ́mọ pé ìyàwó òun ti ṣe ìdìnnà rí ní ìgbà táwọn ò tí ì fẹ́ra ṣògbó ò ní kí wọ́n ṣe ṣe kọ́bùrà wọn láṣì so nínú marriage ọ̀rọ̀ ok ká ní pé ó ti ṣe rí ní ó padà wà mọ̀ kó ṣe ìdìnnà rí ṣe ti ká ní pé wẹ̀rẹ̀ so kọ́bùrà wọn ní àṣírí afọláwọn àpàtàrà ìyẹn ti lọ nìyẹn so lópin ìgbà tí o bá ti ń fi wípé nǹkan yẹn ló kọ́ntínú ṣùgbọ́n obìnrin tó wà ní ọkọ tó lọ ṣe ìdìnà tí ọkọ wá ká mọ́ pé ó ṣe ìdìnà àti ọkọ mọ́ bóyá òun náà ló padà jẹ́wọ́ ipò ń ṣe ìdìnà so bóò ní kí ọkọ yẹn ṣe ilé ti pẹ̀lú ẹ̀ ah, ìyẹn aburú ńláńlá ni ó yẹ kí ọkọ yẹn kí ó fi ìbínú ó fi hàn so kódà tó bá lè jìbọ́ sí yé ẹ̀ ó jìbọ́ sí ẹ̀ ṣùgbọ́n ká ní pé obìnrin yẹn ó túbá ó bẹ̀bẹ̀ ó apọ̀lọ́jáde lórí nǹkan yẹn ó sunkún lọ sọ́dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ ó ronú kí wàdà sókí ọkọ̀ kó bò láṣe kí ó bò láṣe ṣùgbọ́n in tó ṣe yẹn so o máa ní láti ṣe sùúrù so that kò ní jẹ́ pé bóyá nǹkan kan ó ti ṣẹlẹ̀ sínú rẹ̀ látara ìbálòpọ̀ tó lọ láàrin wọn àti ẹni tí ó súnmọ́ so ó ní láti ṣe sùúrù kó fi ṣe nǹkan oṣù ní so that a lè ṣe òpin kí oyún ò ṣẹlẹ̀ mo rò pé ọ̀rọ̀ yẹn kílẹ̀ yẹn tí ọkọ bá ju wọ́lẹ̀ so ìtòdẹ̀ ta òun náà tó bá ẹkọ bá rí kó ronú bí wàdà kí ọkọ yẹn ṣàkóso kúrò so tó bá túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala sọ̀rọ̀ tó bí àwọn sọ lóko ó ti ń sọ̀rọ̀ mi ò ní wáyé bẹ́ẹ̀ torí pé wọ́n ti gbé nǹkan ẹ lọ sí ọ̀dọ̀ adájọ́ ìyẹn ọ̀dọ̀ wọ́n ti gbé lọ síwájú kọ́ọ̀dì so ó ṣì wà láàrin wọn àti ọkọ so ó lè gun àṣírí rẹ̀ tí wọ́n tó bá rí pẹ́ni tí kò ní túbá ní oníkébèké èèwọ̀ ní fún kókìkù obìnrin rẹ̀ torí pé ọlọ́run wa subhanahu wa ta'ala so ó jẹ́ kánú wípé àzáníyàtú láyé kí wá ilà àzáni àwọn òṣèré so wà hórìmá ذلك على المؤمنين الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا أه؟ لا ينكحها إلا ظالم أو مشرك وحرم ذلك على المؤمنين so ẹni tó jẹ́ aṣèdìnà lóbìnrin èèyàn fún òní sọ pé owó èèyàn bẹ́ẹ̀ lòun fẹ́ máa bá ṣe pọ̀ èèyàn jẹ́ gbẹ̀dẹ̀gbẹ̀ bí tiẹ̀ náà nísìnyí ká mọ̀ pé obìnrin kan máa ń ṣe ìdìnà so kí ẹ wá lẹ́ni tó mú wọn àti fẹ́ nìyẹn so ẹni tó fẹ́ fẹ́ obìnrin tí ó ń ṣèrànà ẹni tó fẹ́ fẹ́ obìnrin bẹ́ẹ̀ onírànà lòun náà àti tí ò bá mọ̀ ló ṣùgbọ́n náà mọ̀ fọ́ obìnrin yìí ni èèyàn kan bá láṣepọ̀ kọ́nà kó sọ pé èèyàn kan èèyàn kan náà ló bá láṣepọ̀ lọ́nà tí ó dá ó wá lẹ́ni tó ààbò ah, ti yóò fẹ́ ẹni tó ń fẹ́ fẹ́ nìyẹn oníranù òun náà ìdájọ́ kan náà ni wọ́n méjì oníranù ni wọ́n bẹ́ẹ̀ ni obìnrin tóun náà mọ̀ pé ọkùnrin yìí ni oníṣìnà ni wà lóun yóò fẹ́fẹ́ tó oníranù òun náà wà fún bí mazari kàlẹ́ lùmìnì ọlọ́wọ́n bá ní nǹkan èèwọ̀ ló jẹ́ fún àwọn àtàrí ìrìnà zambi kàmàlà zambana ẹni tó bá ti tú bá ń bí ẹ̀ṣẹ̀ kan ní bí ẹni tí ò ní ẹ̀ṣẹ̀ ní àǹkankan yẹn mú wá so obìnrin tó ń ṣe jìnnà tó lẹ̀ ti tú tó ronú bí wàdà kúrò ń bẹ́ so irú obìnrin yẹn ààrẹ fi ojú orí jìnnà ààrẹ fi ààrẹ fi wo ààrẹ ojú orí jìnnà lórí obìnrin bẹ́ẹ̀ so ọkùnrin yẹn ni tó máa kọ̀ǹsídà nìyẹn ṣókù yẹn ti bá ti jẹ tó bá ti wá ti jẹ ipò àtùmọ̀lé jẹ kan parí ẹ̀ fún ṣùgbọ́n bíbá lè kó tí ó lẹ́yìn yẹn báwọn olùkọ́ ní kan fún táìmù kó fi ṣe nǹkan oṣù ní láti lè fi ṣóògbé olóyún fún ẹnìyẹn olóyún fún ẹnìyẹn sàwọn àpáàní ó sọ wípé kò ní láti ṣèyẹn ní ipe kó bá aláṣepọ̀ sọ tó bá bá aláṣepọ̀ yóò ń tó bá padà lọ bí pé oró nínú rẹ̀ yóò máa tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ pé ìbálàṣepọ̀ tó ń ba aláṣepọ̀ láti òun ni olóyún yẹn ṣùgbọ́n ní tó tẹ̀wọ̀n ọ̀làwọ̀ aláǹkóni tó kó ṣe sùúrù náà torí wípé do anẹ́sọ̀lá àtọ́sọ pé àlùwálà lè tìrà ẹni tó níyàwó tó fẹ́ yàwó bó ṣe kó fẹ́ yàwó yẹn wá lọ lóyún àlè ẹ́ so wọ́n wá jọ ń fa ọmọ ọkọ tó fẹ́yàwó bó ṣe yẹ kó fẹ́yàwó lòun lòun ni ọmọ àlè kan yọjú pé òun lòun lọ́nà ẹjọ́ tẹ́sí máa dá ní pé kí àlùwálá lè fìrà torí pé ọkọ yẹn ṣọ́tí oríṣi kò nígbà òtún tó lòun lọ́nà òun lè ló fẹ́yàwó ẹni tí ò fẹ́yàwó bóòlù wọ́n ṣe yọjú kó lòun lòun lọ́nà sọ eléyìí ó sọ fún ẹwú àwọn ìwà burúkú ní ìdẹ́rù máa ń wó lò yóò báyàwó níyàwó sùn yóò wá lóyún yóò tún wá ní reckless audacity láti sọ pé ọmọ òun bẹ lọ́dọ̀ òbíyàwó níyàwó pẹ̀lú àmàtà yóò wá ní kí ni ọmọ òun yóò dẹ̀ fẹ́ máa claim ẹ̀ náà tó bá dàgbà ìyàwó tó ò fẹ́ olójú wọn fún ẹ ìyàwó tó ń bẹ́ sí ọkọ oníwọ̀ ló lóyún rẹ̀ sọ̀nàmùsọ̀lá àtàlá ó dá ẹjọ́ yẹn pé àdùwálá lè fìrà ẹni tó ní ìyàwó tó fẹ́yàwó òun ló ní ọmọ ṣùgbọ́n dẹ́ni tí ó ní ìyàwó bí wọ́n bá mọ̀ pé kámọ́ kúrọ́ kámọ́ jalè èmi kọ́ mo ní ọmọ yìí tí ó sì lè lo àdùwálá lè fìrà láà kò lè lo àdùwálá lè fìrà torí pòun náà fúnra ẹ ti mọ̀ fóun kọ́ lòun ní ọmọ yìí kó jẹ gbọ́dọ̀ ká fún ọmọ rẹ̀ kò gbọ́dọ̀ ká fún ọmọ rẹ̀ sọ àwọn nǹkan àwọn nǹkan tí ó lágbára ní kọ́lọ́ọ̀bá tí ó ṣàánú wa kọ́lọ́ọ̀wá. Now get láti ayé àyè ìmàkòjì àyà ìyá àyà ìyá ìgbà tó kọ ní ìyá ìgbà tó kọ question bẹ́ẹ̀ni ǹdẹ́ àyà wọlé ní ẹ̀kún àbúrò ní ìgbẹ́ ti. you náà ó yàtọ̀ síra wọn ayà wọ̀nyẹ̀ nínú ẹ̀gbọ́n àzọ́wájà so wàlàmíọ́kùn láàṣọ́ àdáyé náà fún sọ́wọ́ so ayà yẹ ó ní ṣe pẹ̀lú ọkùnrin tó fi ẹ̀sùn ìná kayàwó rẹ̀ ó fi ẹ̀sùn ìná ó fi kayàwó ẹ̀ kò wálẹ́lẹ́rì mẹ́rin ara ẹnìkan ní ojú so ẹ̀sìn ní òkè òṣù tó bẹ́ẹ̀ dúró lórí nǹkan tí ó sọ tó bá ṣe pé ètò fẹ́ dúró lórí ẹ̀ náà ìrẹ́ ìyàwó ṣe ń tọ́kọ ẹ sọ ṣe bẹ́ẹ̀ ni tó bá ní bẹ́ẹ̀ ni tó jẹ́wọ́ ìyẹn wọ́n ti gbé dé iwájú adájọ́ nìyẹn tó bá ní bẹ́ẹ̀ mo sọ ló kópa tó bá ní bẹ́ẹ̀ kọ́ tí wọ́n ní sọ pé kán lọ sọ lóko pa nítorí pé ọkọ ìsìnkì so nǹkan tó máa ṣe òun ni kò kì í wọ́n takú pé ìyàwó ẹ̀ ṣe dìnnà ìyàwó náà takú pé òun ò ṣe dìnnà sọ yìí méjèèjì ẹ̀ ṣe pé ìmúra yìí sọ ìpinnu èyí tí wọ́n bá ní wọn lè ní fẹ́ àwọn ọmọ láyé sọtú wá ṣe pé ọmọ ló bí fún tó ní nǹkan lòun ní ọmọ yìí wọn à ní fi ọmọ rẹ ti bí torí kò kò sọ fún nǹkan lòun ní ọmọ so obìnrin yẹn ni wọ́n fi ọmọ yẹn ti sí wọ́n lè fọ ọmọ yẹn ti sí ọ̀dọ̀ ọkùnrin torí pé òun tó sọ pé òun kọ́ lórí yẹn ọmọ yẹn however eléyìí ò túmọ̀ sí wípé kí ọkùnrin máa lọ máa tú kókò nǹkan mi níbi kó wá wó sùsù kó wá àwọn ọmọ tó gbá ní òkú bẹ́ẹ̀ jọ mi ṣé mi wá lọ́mọ ìwà ìgbà mi lọ ṣe bí ẹni ìwà yìí islam pé léwu kìíní ewọ mọ́tù kòkò ní báyẹ̀ so mọ́sọ̀ kó fẹ́ lọ ṣe dna tó bá ṣe dna tó gbé wá islam nígbà lọ́wọ́ islam nígbà lọ́wọ́ rẹ̀ so ìdí islam gba òun tí wọ́n sọ wípé ìwọ kọ́ lórí mo ṣe pé dna test ta lọ ṣe islam gba dna test ní situation báyìí àwọn situation ní sáńtì lè gbàrú díẹ̀ ní tẹ̀ òní pé accident ṣe lójú ọ̀nà jíjìn wọ́n rá wọn wọn tó ṣe pé wọn àmọ́ta ní àwọn ọ̀tọ̀ àwọn òbí ti kú kalẹ̀ sọ àwọn ọmọ ṣì ní exit ní sọta ló bí ọmọ yìí kún àwọn ẹni tó bì sọ wọn lè ṣe DNA láti lè fi mọ́ta ní ya ọmọ báyìí àbí ìgbà tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan yìí ṣùgbọ́n pé ẹ̀fẹ́ jí àti bàbá wa ti wá jáde láyé báyìí pé so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n sọ yí pé bàbá wa ló bí wọn kan kàmá a ní láti lọ ṣe díẹ̀ nílẹ̀ láti mọ̀ wípé ṣé bàbá wa ló ni wọ́n tún tàbí pé ṣe bàbá wa ló ni wọ́n ní eléyìí ní Islam kò ní bèbí tí ó bá tó lè wọ̀ establish pé èèyàn kan ìyàwó bàbá rẹ̀ tó wá wọ̀ establish pé ìyàwó ẹ̀ tó yẹ ní láti sọ wípé ọmọ tó bí tó ló ń bí fún bàbá yìí kí èèyàn sọ pé àtijọ́ bá tó ṣe ní ẹni tẹ̀ tó lè ṣe kíni tẹ̀ tó lè gbà ṣùgbọ́n tó ẹgbẹ́ ni yóò kì í ṣe ìyàwó bàbá yìí ẹ̀ kì í ṣe ọ̀tọ̀ yìí tó bá wà fún fáwọn pé kò ń ṣe ìyàwó bàbá yìí so kì í ṣe ọ̀tọ̀ ni wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka